الحمد لله الحمد لله الذي أحسن محمدا خلقا وخلقا احمد سبحانه وتعالى واشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أنه يعود رؤوفا رحيما للعالمين صلى الله عليه وعلى آله وصحبه وكل من تبع سنته إلى يوم البعث ما فعل عباد الله اتقوا الله تعالى واتبعوا عنا رسولنا محمد صلى الله عليه وسلم وقد كتب رسول عالم فيه وعم نور العالم وخلف بولاده مولده وهو لا يرضى باتباع الهوى ولا بسوء الاخلاق فهذا محمد صلى الله عليه وسلم احسن الناس خلقا ورسولا قال ابو زيد فعن النبي صلى الله عليه وسلم ابيض مريلا موصلا في اليد قال جابر بن سمره رايت رسول الله صلى الله عليه وسلم في ليله البحار وعليه حله حمراء فجعلت وجعلت عنه الليل من القمر ويعلم ان شاء من القمر كما الله عليه وسلم أقسم الجميل إذا تكلم رؤيا تنور يخرج من بين الخليات عباد الله فإنه لم جدا إذا الله هذا الرسول الذي تلتزمون بنوره لما لا تحتجون بقناته ومحملاته ما لا لو اخذت بالعقيده والإدارة والعباده والاخلاق والسلوك قال صلى الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بارك الله لكم في القرآن العظيم ونفعل الله وإياكم أتقكم ولو الله وقاتلوا سوى لكن يخرج ذات تقسيم لأي صدره أدلهم سبحانه وتعالى بما ظلمت مجرهم ولكن اللهم بارك سوى مثل ولاية ولا مرة ولا قوة وقل قولي لقد جاء الليل kọ́lá àyùkúlá ní ọlọ́wọ́n bá ọba tí wọ́n fẹ́ ní òun ní ẹ̀rọ máa gbogbo pé wọ́n ti dá ní ọmọ Muhammad sọ̀rọ̀ kan àwọn àlọ́yọ̀ sílẹ̀ ọba tó há nínú àáyé ọwọ́ akókò tí a kó ìdìbò tí kí a lè mú pátápátá ọ̀nà àkó ìdìbò tí kí a bò pátápátá tàbí ogún ọwọ́ sílẹ̀ lẹ́yìn bí ẹni pé àdéhùn ìgbìmọ̀ ọwọ́ ìsìlá ọlọ́run wá dára sí ìgbàgbọ́ tó ń bẹ̀rẹ̀ òun náà ló ṣe yẹ tó ra nígbà níbi bẹ́ẹ̀ náà ní níwà àwọn ìyọ́n ọba yóò àti ọba ìfọ̀nọ́rọ́ bẹ́ẹ̀ ni wọ́n tẹ́tọ́ ọ̀dọ́ kan ó tó fún ọba ní bí aláǹgbà tó fún àfọlọ́ ọmọ ọba lórí ọba tó lórí lórí ọba yóò lọ láti jọ bẹ́ẹ̀ ni kò ní aláṣẹ gbogbo ágbẹ̀rẹ̀ kí a sọ bí wa àyẹ̀fẹ́ wa àlẹ́kọ̀ọ́ Muhammad sọ̀rọ̀ wọn àbúrò ní ọ̀nà láti ṣàkóso ní ẹni tí wọ́n ń gbé láàánú ìfẹ́ bí gbogbo ayé pátá olùwàwọ̀ ọ̀bẹ̀rẹ̀ tó sẹ́rẹ̀ àti ìbẹ̀rẹ̀ fún àlejò àmàkánwálé ọ̀wọ́ àwọn àlejò sílẹ̀ àwọn abẹ́ àwọn ọ̀lẹ́yìn rẹ̀ ṣe ìka ìdìbò ìṣẹ̀lẹ̀ ìlànà ìdíjọ́ ọba aláàfẹ́lú yára ìtìlọ́bí ọjọ́ àti ìwé èyí ń sọ́wọ́ ọmọ ìlú ìbẹ̀rẹ̀ ọmọ ìjọba wa ẹjọ́ bẹ̀rẹ̀ ọmọ ìjọba àti ìlú sílẹ̀ ẹ̀wá jẹ́ ọ̀la tẹ̀lé ìlànà èyí tí àdébà Muhammad sọ̀rọ̀ wọ́n wà lọ́dà kò sì sílẹ̀ sáré nílé Muhammad sọ̀rọ̀ wọ́n wà lọ́dà. ẹ̀rí tí àdébà Muhammad sọ̀rọ̀ wọ́n wà lọ́dà ẹ̀rí tí ìjọba wọn bá ń fi ìmọ̀lẹ̀ bí rẹ̀ ó filẹ̀ lórúkú sílẹ̀ lágbára ni Muhammad ló ń àkùlọ̀. ọlọ́ọ̀bà àdébíọ́lá òun náà ló ti àlẹ́ Muhammad ẹ̀ńtà nínú ẹ̀ńtà nínú torí pé kí ni ó ọba pé ẹni tí ó máa lè ní. Bákan náà, òun náà ti pé ọlọ́pàá tó sọ ọ́ sí Agnes. Àwọn ìgbésọ́ lọ́wọ́ wo ni Agnes kò sọ bí ìyẹn ní pé tó fi rí òun ní ẹni rẹ̀ tó kò ní ẹ̀ka. Ṣé Agnes? Bákan náà, táwọn wá wò ó pé ìlú ni Adékọ̀ọ́ ti gbé pé ní gbogbo ọba ìdáyìí ọlọ́pàá ni. Ọlọ́pàá ni wọ́n wá ju àti àwọn ọkọ̀wé nínú ẹni lé tó ń jẹ́ áàpì ẹni tó ń bẹ́ ìlú owó dúdú àwọn àlejò tó dájú tó tó kò sí àti ìmọ̀ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni tó jẹ́ áàpì ẹni tó tó kò wá àtàwọn ọmọ ní jẹ́ wọ́n pátápátá. Gbogbo ọmọ tí ń jẹ́ ẹ̀bọ pé àmì ìlú ó tó pè òun náà lọ́wọ́ ti fi ọlọ́run tó lè bẹ́ẹ̀. Báyìí kọ́, àáṣe àtọ́wà afẹ́gbọ̀nsáàlì nígbà tí òun fẹ́yìn àlẹ́ sọ̀rọ̀ bá wọn sílẹ̀ ó ní ọ̀gọ́ náà ní náà o ìtumọ̀ nàbí ìgbà sí ìgbà wàlẹ̀ àti ìrọ̀pàmù tí màá fi wọ́n ṣe àlẹ́ wọ̀nyá pàlàwọ́ bí ìrìn ní ìdí ìnáwó wàtúrà ìṣì ìmọ̀ràn ìwọ́lá àdá Muhammadu. Wọ́n kò sọ́mọ ìdáwọ̀ ìsìnkú ọlọ́run bá ti tẹ̀lé ní wọ́n pa lẹ́yìn báyìí ọwọ́ àkàtì lè lọ́wọ́ pé wà á rẹ̀. Bí wọ́n kọ Muhammad ní ọlọ́run wá àkàtì lè lọ́wọ́ ra lọ́wọ́ bá ń kọ́ rárá yẹ. Ìdàkọ́lẹ̀ ṣe ọkọ̀ mi máa ń wà áyù. Wọ́n mú ọ̀pá tẹ́lẹ̀ tí bá ń sọ̀rọ̀ láì ní gbogbo orí ayé wọ́n ti tẹ̀lé ẹ̀ṣẹ̀ wọn rárá ìlà ìlọ́wọ́. Wọ́n tí ìdáhùn láti fi bàbàrà lẹ́yìn láti gbé tóbi. Wọ́n ní wọ́n ti sọ lórí àwùjọ àgbò. Ọba tó ní àlẹ́ àrà tí wọ́n fún wọn ní ìjọ ọ̀dẹ àkàmú. Wà á tẹ Màhàmọ́dù. Ọwọ́ alẹ́ bẹ́ẹ̀ òun àyàn bí ọkọ máa tẹ́tí lóru kọ́ máa tẹ Màhàmọ́dù. Tó mọ̀ wọ́n wà á lẹ́ àyè òun bẹ̀rẹ̀. Àbí wọ́n máa ká wọ́n ní bẹ́ẹ̀ àyè sí ma wọ́n fi yọ ọmọ wọn. Torí pé kí ni? Àbẹ́ni wà ní inú oyún ilé ìbàbá rẹ̀ kò wọ́n ìdúgbò láyé. àdéhùn ọ̀gá àlẹ́ ìdí wọ̀ wá. ìyàtọ̀ wa fi hàn mí rẹ̀ ó fi àdéhùn Muhammad sọ̀rọ̀ ọ̀hún àlùkò sílẹ̀ ó fi àdéhùn ìdájọ́ lẹ́yìn tí ò sí bàbá rẹ̀ ṣùgbọ́n bàbá bàbá ń lé ábùsùtọ́lù ábùsùtọ́lù ìgbé fi ọmọ rẹ̀ inú ní àwọn ìgbà olóko ọlá ìdíjọ́ rẹ̀ á ẹ̀wọ̀n tó ọdún náà ti tẹ̀lé àbùmá rẹ̀. tí a ẹ̀wọ̀ òṣèlú ọ̀sán ara ọwọ́ àti ìgbóǹsà mẹ́rin tó wọ́n máa ń wáyà. قل مصروف على محمد صلى الله عليه وسلم قل ما تشتروا ذلك اليوم نوعا láti lọ wò tí bá orí ti inú ìlú ìdí máa ń bàjẹ́ ìdáwó ìlànà bá a ń ṣe inú ìlú ní ọmọ kámẹ́rẹ́ ni àwọn máa sọ ìdíyẹ̀dẹ̀ láwọn ọdún yìí jẹ́ ìdílé tó wọ́n sọ ìdíyẹ̀dẹ̀ ìgbà tó máa ń ó tó àwọn báyìí àwọn tọ́wá ni àdínú ọ̀gá ìyá àbájú fáàlì lẹ́yìn wọn jẹ́ fáàlì ó kọ́ sí ẹgbẹ́ àdínú nítorí pé wọ́n lẹ́yìn àbájú fáàlì ni wọ́n wọ́n rí èyí gba àdíyá ní àdínú ọ̀gá àdíyá wọ́n lọ tó máa fi bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀rọ wọn àti wọn ṣùgbọ́n láti ẹ̀sìn máa ṣe lóṣù àgbàdo àwọn tuntun kù lọ́wọ́ tó máa gbọ́n ní wọn káàkiri káàkiri káàkiri bẹ́ẹ̀ ni owó òní lọ́wọ́ yìí àdéhùn ní àdéhùn bá kéde àwọn tó ṣe wọ̀ yìí nígbà wọn pé wọ́n ti lọ kúrò wọ́n tún wọ́n náà wọ́n nínú ẹ̀rú bá tí wọ́n fẹ́ pa lóṣù lọ́wọ́ ọ̀pọ̀ ìdíjì yẹn ló ń jẹ́ àdéhùn tó dáa lóṣù àdéhùn fún mẹ́rin ìlú ìlú ìjọba àrẹ wọn. bẹ́ẹ̀ ni ìdúró lọ́wọ́ kọ́lọ̀ gbà ló kọ́ láàrin rẹ̀. Ìpọ̀pọ̀ tí ni máa ń bí máa ń bẹ tí máa ń bẹ lọ́wọ́ tẹ́lẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àti lọ́wọ́ tó lè kúrò. ń pàpọ̀ bẹ́ẹ̀ tó ń pàpọ̀ máa ń sọ̀rọ̀ àwọn ìgbà kó nígbà tí àdúgbò wa sọ fún àgbẹ̀ á ẹ̀rú bà mí wá sọ ọmọ mi padà ah, ìyàwó wa ní ṣùgbọ́n tó ń rí ìyàwó àwọn lẹ́nu. Torí pé ìdí máa ń jẹ́ ìrora tí ọlọ́run bá rí ní ẹ̀bá mímu omi òun lára rẹ̀ òun bá lò gbọ́ lọ́nà ẹ̀yẹ ọ̀dọ̀. Báyìí kan, àti sọ̀rọ̀ bá wọ ìdílé àpapọ̀ ìyàwó wọn àti àlejò wa. Nígbà tí a àti sọ̀rọ̀ bá wọn àti àlejò wọ́n jẹ́ ìyẹn tó ní àbúwá ilẹ̀ ní business parí ó dé sí ayé náà àyẹ̀wò àwọn ọ̀dọ́ mẹ́fà tó wọ́n fún wa ní ọ̀sẹ̀ ẹ̀sìn ìwọ́ òkèlè tó bẹ̀rẹ̀ lókun títí ilẹ̀ ní ọ̀bá àbáláyé ọ̀dọ̀ wọn fún mẹ́fà ìyáná dékì ìyáná ìyáyé. ọwọ́ pàtàkì kọ́ ní bàbá bàbá ń ṣe pé á ọwọ́ wọn ní nínú ọjọ́ ọdún ètò ìjọba àbá ilé ìta ìlànà a èyí kan ní àlẹ́ sọ̀rọ̀ wọn ọmọ ìta ìlú kékeré ìjọba ìwọlé o ọ̀gá mi jọ bọ́ ẹni tó ṣe olùdíje òun mẹ́rin bàbá òun tó kún mẹ́rin ní ìlú náà ọwọ́ àkùnkàrò okùn àmú rẹ̀ ìlú ọ̀kùn rẹ̀ fún bàbá rẹ̀ àbùtọ̀ àbùtọ̀ ìlú wa kú ọwọ́ àmú àlẹ́ sọ̀rọ̀ wọn ọmọ ìta débi tó wọ́n ní ó ìkẹ́kẹ́ tí máa tó kò sí ká bá yóò wẹ̀ sí àbẹ́rẹ́ sọ́rọ́ bá nìyí. Òǹtọ́ ó ti fi yóò sùn wọ́n sí láàrin àwọn ọmọ. Bẹ́ẹ̀ni kọ́ oúnjẹ àfihàn ọ̀dọ́ láàrin àwọn ọmọ ni wọ́n lọ. Nígbà wọn lọ sáàmù ní gbọ́kàn. Ìyàwó nígbà wọ́n ní arákùnrin yìí wọ́n tẹ̀sẹ̀ wọn àwọn àgbà òní nínú àwọn àgbà táwọn bá ní kọjá fún ọdún máa ń kọjá fún ọdún lọ́wọ́ wọ́n táwọn bá kọjá ojú nínú ìkan ni wọ́n máa ń àwọn. ṣùgbọ́n tó yìí tó jáde wá nígbà tí ó jáde ọlọ́mọ yìí bàbá rẹ̀ kọ́ bàbá rẹ̀ ó ká ah, bàbá rẹ̀ láyé kí ló bá kà ní pé tí ó jẹ́ òfin ọlọ́run wọ́n fi báyé lẹ́yìn tí òun bàbá láyé. òun ti ní àwọn ìjẹ́

káàlì mọ̀ sí ọlọ́run ọba yìí kọ̀díjà yìí lórí ti kí ní ẹ̀jẹ̀ dàrí jùlọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n tó kún ní ẹ̀yìn ìjẹ́rẹ́ mi tó ń lára rẹ̀ ọ̀pọ̀ àti ìṣọ̀rọ̀ ọ̀hún wa lò sílẹ̀ ọwọ́ àti ìṣọ̀rọ̀ ọ̀hún tó ní ilẹ̀ àti ìṣọ̀rọ̀ ọ̀hún wa lò sílẹ̀ ìyẹn wá lẹ́yìn nígbà tó ń ìjọba ọdún náà ìgbà tí wọ́n fẹ́ wọ́n kú káàdà pọ̀ nígbà tí àgbà ó ìgbàwọ́ máa kù jẹ́ wọ́n bẹ́ẹ̀ dákẹ́lọ́ ní àtúwájú òkú alúyẹ̀ kan àbáyé rẹ̀ náà ni wàhálà wa sí àyà ọ̀rẹ́ ṣùgbẹ́ wájú ìbò yóò kú sáré o orúkọ ní kó lẹ́nu àti gbọ́dọ̀ láàrin ara wọn wọ́n wá sàrò pọ̀jọ́ ta tó bẹ̀rẹ̀ pé ẹni tó bá kó wọlé láti báyìí òun àwọn òkò dájọ́ àwọn ẹni tó bá ti wá lẹ́yìn àwọn òṣìṣẹ́ àwọn sàwọn inú bẹ́ẹ̀ làwọn ọlọ́run àti bàbá àgbà lọ́wọ́lé ọlọ́run wà lẹ́yìn ìlànà ìgbà tó ta ìgbà tó ta ìgbà tó báyìí kọ́ wọ́n lọ rí ẹrẹ́ bí ààrẹ ah, ẹni àwọn ní àríwá gbọ́dọ̀wọ́lé àjọyọ̀ pẹ̀lú ní àjọyọ̀ ṣùgbọ́n àìsàmì ìròyìn tọ́wọ́ bí kò àmì ìròyìn ó ní ẹni ìpàkàtẹ́nu ẹni ẹni ìtọ̀ọ̀kan wá

àwọn tó ń kọlu ní ti àwọn ìjọ àgbàwọn àwọn ìjọ àti ọdún pẹ̀ ló máa kọlu kú kú ní àníwá fún ìyàtọ̀ fún àwọn ọmọ sí àrùta òṣìṣẹ́ àṣìṣẹ́ àrùn láti máa lọ ọdún nípa ọlọ́run. Ìṣẹ́ ìlànẹ́bí wà ìlú ìwà láti lọ lọ́rùn ọ̀rọ̀. Ìdílé ìlú ìjọba wa ìlànà àwọn ìjọba ìtàlùkọ́ wa. Sẹ́yìn tó bá ní fún ọmọ ẹ̀ka àṣọ òun ti rí bí ó ń mọ ìgbàmọ́ ti ń sọmọ́. Mọ̀lẹ́kọ̀ ọ̀rọ̀ láti rí

ìlú wa bá lè fi tẹ̀wé gbé àlébi fún ọ̀lọ́lé ṣùgbọ́n wọn fún àlébi yà lára lọ́dún ìgbà tí wọ́n wá yìí fún wọn bẹ̀rẹ̀ gbé kọ́lá ọ̀lọ́ ìláyé òbí kan lọ́wọ́ kámẹ́rà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́run tó ti dúró láéláé ọmọ òun tó ti dúró láéláé tó kọ́ máa ń sọ pẹ̀lú wọn tó ìfẹ́ tó ìfẹ́ wọn lè fún aka wọn lọ kò tó tó àwọn tó bàbá àgbà fẹ́ wọn tó tó náà wà

ìgbàtàwùn lọ́pàá akẹ́kẹ́ ọgọ́rùn-ún àti ìwọ̀n olùkọ́ ni wọ́n bá ti gbà wá sí ilẹ̀ ọ̀ wọ́n á bọ̀dọ̀ báyìí ní wọ́n lè kọ́ni ó jẹ́ yìí tó ń ní fún bí lọ́wọ́ ẹni tó ń lọ́wọ́ àti kó lè kọ́ni. ní ìsọ̀rọ̀ wa kò wọ́n bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí náà kọ́kálẹ̀ fún lórí àtẹ́lẹ́ ọlọ́ nínú ìlú pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọba tí wọ́n ń ṣubú tàbí ọlọ́pàá ìjọba wọn ti ń bẹ́ẹ̀. ورفض دوكا الخزاعي ومطلق في الشام لو يوضع غير في الشام لو يفيه يوضع على الجنوبة لو يوضع عنه وكثير تعالى لمن هو أنت فضل مخالفين هو أن إله آلية إله واحدة يقول تفضل الله عز وجل أفضل وكرسي عليه الله عليه وسلم أفضل من سنة الله عليه وسلم فبيقول لك في الشريعة

àmàlìkí àyíká. Ọkùnrin yẹn ó ṣe ìwọ́sẹ̀ náà ìjọ ìbọ̀ náà ìjọ ìbọ̀. Nígbà tí ọkùnrin sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ọ̀sẹ̀, ó ní àìsíkéré wọn dàtẹ́ lápọ̀ yìí. That wọ́n wọ́n a big particular is very serious in human life. It was fifty to fifty. Ó ní ó sáré lójú láti kábàáyé.

èèyàn mi kí ní láti bá wọn gbọ́dọ̀ yẹ báyìí kó láti fi máa ti yọ kó wà sí àbùkù rẹ̀ kì í kó èyí sì ní kí wọ́n. ìgbà wọn kò tó ní báyìí kí yọ nǹkan máa ṣe yẹn. ó ní bá tẹ̀lé yìí pé àdébí sọ̀rọ̀ bọ́ ọmọ rẹ̀ fẹ́ra. èyí tó ní láàbù sílẹ̀ ó ní ìdí ìfẹ́yìn tó ta àforíṣàn ó ní ìfẹ́yìn devotion to him for only one and friend. ó ní kí wọ́n pa àwọn tó ti rò

kò sí nígbà ìjọba ẹgbẹ́ ní abúlé pàtì bọ̀ wọ́n lè dìde ìgbàgbọ́gbọ́ pín ní ọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ èdè mùsùlùmí o kì í sì mùsùlùmí rárá ó ní sí ànọ́dùgbọ̀ ó ní sí kì í sí ìgbà that carry everything for them kì í sí ìgbà rárá tó wọ́n ní sí ìgbà ọ̀kẹ́ tó wá ṣe kí ni lọ́dún ká lè ní òun ní ó ní kò sí àwọn ìgbàláwà ó ń sọ pé bàbá yẹn sọ àǹtẹ̀ fún ẹ̀sìn bọ̀ọ̀bù. Gbogbo wa kà yẹ títí tí àti ẹ̀sìn bọ̀ọ̀bù àti ọ̀sẹ̀dà ìjẹ́ nípa rẹ̀ yẹn ìjìlá ọ̀nà ọ̀rọ̀ pé ìjìlá rẹ̀ yẹn ó ní gbogbo kẹ̀lẹ́ ló ti tàbí sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀sán ó ní ló ti kú pé ìjìlá ti sọ gbogbo rẹ̀ láyé. Nígbà tí mi ìlú ìsúná yẹn ìlúmíàn bẹ́ẹ̀ kọ́ sí pé ìlànà ìṣòro lọ́wọ́ àìsàn ẹ̀ wá ẹni ìṣòro lọ́wọ́ àìsàn ọlọ́run ká ní bí báyìí á ẹ̀dá tó gbé ìyẹn ló pàtó bẹ́ẹ̀ pé ọ̀kan nínú àwọn ọ̀sán bàbá rẹ̀ àbúkù bẹ́ẹ̀ ó ní ìṣòro ìṣòro lọ́wọ́ àìsàn káwọn abúlé lọ́wọ́ àìsàn ó ti náà wọlé náà ìwé ìdúró dáadáa ọlọ́wọ́ rẹ wa ó ń bẹ̀rẹ̀ kò kú ń bẹ̀rẹ̀ kò sí ká. bákan náà jáde nínú sáà ó ní ilé ìsọ̀ náà àtijọ́ rẹ̀ ní ọjọ́ tí òṣù bá ó ní ìlú àwọn ọmọ ìgbẹ́lẹ̀ òṣù bá rẹ̀ báyìí ní kó ìgbà rẹ̀ báyìí tí ó kò lẹ́ àmúrọ̀ àfáàlì nínú ìlú òṣù tó ti gbọ́ pé mọ́lẹ̀ máa bọ̀ báyìí ní kó àwọn òṣù bá ó ń lọ ìmọ̀ ìgbọ́dọ̀ yìí á ìmọ̀ àti ìṣẹ̀tọ́ bá lọ lóògbọ́dé pé ọkùnrin náà sọ náà oríṣi wọn wọlé sọ ọ̀tọ̀ láwùjọ pẹ̀lú ìdílé báyìí oríṣi wọn sọ ọ̀gá ìṣùgbọ́n ní máa jáde lẹ́nu bọ́lá ní ti dáa nìyẹn ó ti dẹ́gbẹ́ nígbà táwọn ẹbí wọ́n àwọn àdébì sáájú àdébì sọ̀rọ̀ náà wọ̀ lẹ́sẹ̀ náà ó ní àwọn àdébì sáájú ọlọ́mọ àti àwọn dàgbà ó ọmọ ọdún ìlú oríṣi wọn sọ wọn wá fẹ́ fa àdébì ìlú wọn wá wẹ́ẹ̀kì lọ́ta àdúrà àti ìjọba kánù tí wá darí dá bẹ́ẹ̀ ni wá darí wà àwọn ìgbòmí wà títí pé kò sí ìwà kan táwọn ènìyàn láti láyé yìí àkọ́lẹ́gbà ti sọ̀rọ̀ wá mu àlọ́sọ àti kíkó ka ìlú wà ìyẹn ní ìbẹ̀rẹ̀ gbogbo tí àwọn nítorí wa ní kó bá ti rí ayé padà sí ní tí àwọn ènìyàn wá ní àrùn ayé olùdàgbò nígbòlẹ́ báyìí sọ̀rọ̀ lẹ́yìn gbòlẹ́ báyìí bẹ́ẹ̀ kí ní kí ní ìdánwò báyìí náìtì ẹni náìtì. Ó ti sọ ní pé tí a bá fẹ́ ní náìtì ayé tó máa ní ní kọ́pẹ̀lẹ̀ jù. Ó ní máa mẹ́ ìjọba mú papọ̀ tí wọ́n pa àtúntì ó sì tó ní wà á rírọ̀ kọ̀ọ̀kan ó sì ló máa fi àmì ìlú pẹ̀lú ìmẹ́wọ́ àti. Ó ti tẹ́wọ́ báyìí ní kí ní ayé rọ̀ sí ayé ìbùdó. Wọ́n padà tí òfin ní ìbẹ̀rù orúkọ nínú òfin yẹn nílẹ̀ òkúra yẹn orí ìfẹ́ ti orí ìlú ti ìdí ayé gbogbo wọn ti lọ́ọ̀rì dàgbà ẹjẹ́ àgbàpá tí ṣe bá lórí ìfúwa sọ̀rọ̀ wọn fún wa lórí ìfẹ́. bàbá pàdé tó ní tẹ̀lé rẹ̀. sọ̀rọ̀ pé àwọn tó ń nípa àdúgbà kan tó ní àmọ́ wọn ọ̀rọ̀ fún wa o. Níbi ìgbà mi, nígbà tó wọ̀ gbé nígbà ìgbà kan láì ní oṣù ìdìbò. Wọ́n bá ti wá ìlú tó fi ìtọ́ ta ìlú. Owó ìṣẹ́ ìlà. Ìgbà tó yẹ mẹ́rin, ẹ̀sọ́ bàbá àti ọkọ̀ ti gbà máa ṣe ìṣòro ní ìjọba ọ̀la. Ṣé kí kírẹ́dìtì lọ́dọ̀ wọlé yìí? Oríṣiríṣi ẹ̀sọ́ òfin ẹ̀sọ́ lẹ́yìn kẹ́kẹ́ mẹ́rin ọmọ àtẹwọ́lì máa lọ ọmọ ó fúlọ̀ pẹ̀lú ìyàwó ọmọ ọkùnrin tí wọ́n lẹ òun lẹ́ ìwúrò láti dé ìjẹ. Ẹ̀sìn láti máa yé yẹn. Ẹ̀sìn láti dé yẹn. Lóṣù tó kú wọ́pọ̀ ìdíje láyé lónìí. Kò sí ẹ̀sìn tó ní torí ẹ̀sìn àti ìsìlámù. Látara láti ní látara ní àwọn ọmọ الله تعالى عليه وسلم. ألف الله عن الحكم وإنك لأنا كل عظيم. اللهم صل على سيدنا nínú wà ìwé ló dáa jù ọ̀kan náà àwọn ọ̀dùnmọ́ bá tí wọ́n yà ní ìkọ̀wé ọ̀rọ̀ ó ní ìjọba tó ti ètò ti bí a kò ní ọlá lẹ́yìn ó ní ìgbọ́yọ̀ ọlá lẹ́yìn ó ní ìdíjà ọlá lẹ́yìn ó ní nípa olùgbàálẹ̀ àwọn obìnrin nípa lọ́gbà àwọn obìnrin lẹ́ ó ní ìgbọ̀nà ó ní alábìnrin tó àwọn ọlọ́gbọ̀n àwọn ọmọ ọmọ ẹ̀ ó ní ìgbọ̀nà ẹni wọ́n yọ ìgbọ̀nà ó wà láyé sí pé á ẹni tó ti rí ìlú ọgọ́rùn sí ìdàlá tẹ́. Olúkọ́lọ́n tó lọ́mú ndị yá sí ipò àlè àwa ìlú ńlá ìgbà wa pẹ̀lú ọ̀sán. Ọlọ́ba ti fẹ́rẹ́. tó ń Ẹ rí àwọn ọ̀tá ìsìlámù. Wọ́n ti ìsìlámù wọ́n ti kọ́ Wọ́n ti ẹ̀kọ́ bá yà àwọn òṣìṣẹ́ ẹni òṣìṣẹ́ kẹ ẹ lọ parí ìjà ayé wọ́n ní kò ń rí láti ìjà àbòjọ́dé wọ́n bá ti fi wọ́n jẹ lọ́bìnrin ní ìlú ìbẹ̀rẹ̀ wọ́n bá ti fi wọ́n jẹ lọ́bìnrin ní ìlú ìbẹ̀rẹ̀ ní ìkẹ̀kẹ̀ ìjà àbòjọ́ obìnrin ìjà àbòjọ́ ẹgbẹ́ ìjọba ìjà àbòjọ́ ilé ẹwà àwọn ilé

ọdún ọmọ tàbá fíta àwọn tó lè jẹ ọ̀rọ̀ wọn tó fi ń sáyé tí ò tó bàbá tó tàbá tó wá kó lù ú ọjà nù. nígbà wọn kọ̀ ẹ̀ wá nínú àwọn orí tí ìdí ìdá ìdáadáa làwọn jẹ. ẹnu ẹnu àwọn ìlú yẹn láyé nìyí yìí wọn kọ̀ ọ̀pọ̀ orí tí ìdá ọ̀rẹ́ wọn gba ìsìlámù. wọ́n gba ìsìlámù yìí ọ̀pọ̀ ní tí wọ́n tó kó nípa nípa mọ̀ wọ́n wá ní ìwòrán tó ní ẹni tó ń sọ yìí tó ní tó ń sọ yìí àfẹ́kẹ́ áì nígbà tó sì ń pé àwọn tó lẹ́nu lára jù látàyé ó wá kọ ìlọ́gọ́rùn tó lẹ́nu lára jù látàyé ó ti bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ tó náà ti pọ̀ àlọ́gbọ̀n ní ìtàkọ́kọ́ sọ̀rọ̀ ó wá bí tó pọ̀ oríṣiríṣi ilé gẹ́gẹ́ bí wíwá àti ìgbàlára owó ní ìgbàlá

lọ bẹ̀rẹ̀ wá ní ilé ẹgbẹ́ tó rí wọ́n ní lọ́kọ́ máa ń gbòòrò òkìtàkì sẹ́lẹ̀ sílẹ̀ owó àti ọ̀rọ̀ ẹ̀yìn bábẹ́rẹ́ wọ́n lọ láti sẹ́lẹ̀ sílẹ̀ ní àjọ lọ́wọ́ òsì mẹ́kẹ́lẹ́ àdúgbò àwọn àmàlẹ̀ ìjọba àwọn ọ̀rọ̀ ìwọ̀sẹ́lá nígbà wọn ọba wọn bẹ̀rẹ̀ ó ní kòtùkọ̀ wọn ti mọ̀ lọ níbi sàlámù látara àwọn ológun ìjà àwọn àwọn àwọn ìjọ ورسول أرضا جليل الأرض عن قبل المحاول هو تتوقع بالنوري أن تبقى النوري أي زمان هو ضمن على جسم قد يدخل النور سوء أصلا كذا ولا وصوتي من كتاب الصالح من بني أول دي أصلا بلا جسم تقول يمكن ما هي أتقطع يمكن يمكن كل هذا اللي kí àdéhùn bá ó wọ̀ ní ẹyẹ mo ní kí ni mo ní tọ́lọ̀ bá kó ti dé lọ láti ẹ̀yẹ yìí ẹni tí ẹni lọ bá kó sì bá a tó mọ lọ́rùn lára oko oníkàrà oko wàá jẹ ìyá tí wọ́n bọ̀ ó sì bá a tó bá lẹ́yìn lọ́wọ́ tó ti dàgbà báyìí ọwọ́ ayé alápàdé tó yẹ owó ti lọ́wọ́ rẹ kó o fi lé sọ̀rọ̀ pé tó ní àwọn tó ní àwọn ọyọ̀ ọdún láyá ẹ̀lọ́gbẹ̀ẹ́ nígbà àdúgbò àwọn ọ̀gá àti ọ̀gá ìmúlẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn fẹ́ hàn sí ìlú lóde àdúgbò wa àdúgbò wa àdúgbò wa rẹ̀ àdúgbò yẹn lọ kó yàrá nìkan ní ọlọ́run Báwo ọ̀gá wa fẹ́ ní ìjọba ìṣẹ́wọ̀ náà hàn lọ́dọ̀ tó ká ní ìlú òun àdúgbò kó àwọn ẹni lólóògbé ọwọ́ àlọ́ àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ òun ní àpẹẹrẹ yẹn ẹ̀rọ̀dà àlá wà ní ìlú Muhammad ayé òfin wọn láyà ọ̀hún ní máa kọ̀. Ó ti sẹ́ni àwọn ọ̀wà yìí ti sáà ní òbí nìkan ni àwọn òbí tí ìlú sáà ti dá wọn jẹ wálẹ̀ níbi tí láti máa tó láàárẹ̀ ti bá lórí àwọn ọ̀wà tó lọ́wọ́ bá nígbà Muhammad sọ̀rọ̀ wà wà lọ́sẹ̀lá bẹ́ẹ̀ ni sọ́dọ̀ nǹkan ni lápòtì àti wọ́n tó lè ní àmúkùkù àtẹ̀tù mi ní ìlọ̀rọ̀ òun kúrọ̀ ipò tó tẹ̀síwá parí nítorí ìgbà láti gbé ìgbé àti فلو ذكر ما أرسلناك إلا رحمة للعالمين أعجب الرجل يقولني وما جاء لا نظام الجاي إذا أردنا جمعالي أقارب معالي كنت كأهل إتجاه من الأعمال رغم تكون كنت عمال أوه يعني يقول كنت عمال ويقول الله مطمع العلم وفي ما يقول كيف أبدعوين أنا أقول أنا أقول أقول أقول أقول أقول أقول أقول أقول أقول أقول أقول أقول من قبلت ما حداه ايه كيف تحرمني منه عن ابن من لا يرحم لا يرحم قال بعض انت àwọn ìdílé jẹ́ òṣèlú ọ̀gáyé. Wọ́n wọ́n ọ̀gá ni ìṣẹ̀dá adájẹ́ tó máa ń jẹ lógún. Ọwọ́ wa ní bá jẹ́ ọmọ òṣèlú ọ̀gáyé láti ilé

Ìgbóhùn ọ̀pá dára lè ṣe. Ìgbóhùn ìgbóhùn orí ẹ̀yọ̀ ní òògùn ìgbàlá ṣùgbọ́n ìgbàlá padà dàgbà. Wọ́n rìn ní ọ̀pá nínú àwọn òògùn rẹ̀. Ọbẹ̀ fẹ́ ọbẹ̀ fẹ́ ọmọbìnrin kan. Ọmọbìnrin tó wá fẹ́fẹ́ yìí kìí ṣe mùsùlùmí. Kìí ṣe mùsùlùmí. Ìgbà tó wá ọkùnrin bá fún àbájáde ẹ̀kọ́ ìrẹ́gẹ́ fún ìgbòkìtẹ̀ fún ọ. Wọ́n wá láàrin ìyàtọ̀ ẹ̀kọ́ obìnrin wáyé tí wọ́n fún wọn ní táì fún wọn ní ọba àpárá wọn náà wọn ní táì táì tó mú fún yẹn ó ti fún wọn bẹ́ẹ̀ wọn bẹ̀rẹ̀ yẹn kí wọ́n lọ sí wọ́n lọ sí sáà tó lọ sí ìwádìí pé kí ilẹ̀ islam ẹni tó kù islam wá ta mú pọ̀ báwo ló ṣe yí ìgbà tí ìyẹn wá gbóyè òrìṣà tó wá jẹ padà ọwọ́ á mú ìrẹ̀lẹ̀ sí ọkùnrin yẹn olùmọ̀lẹ́fẹ́ wọ́n ẹ̀kọ́ lẹ́fẹ́ olùmọ̀lẹ́fẹ́ kò sí ní ìlànà ẹ̀rọ tó kọ́ ní. inú ìlànà tó yìí ṣe fún wọn ní ní ìjọ òkúta ìjú ìjọ ọ̀rọ̀ fún àìsàn ìṣọ̀rọ̀ náà wà lẹ́yìn òun ni torí kẹ́ ẹni lọ́wọ́ àwọn tó ń gbé káàkiri bí a ń bí bàjẹ́ bí a ń bí bí a ń bẹ̀ òun sì ìlànà àwọn gbogbo àwọn wà ní pátápátá ó sì ìwà sí ìwà pátápátá wọn káàkiri òun sì ìlànà obìnrin wá pa ìsìláàmù ọwọ́ láti ìlú ìfọkùnrin ẹni ẹni ìjọba yìí. ti àtúnyẹ̀ ìlú ìlú ìlú ẹni tó ń di kí ó kúrò padà ọ̀pọ̀lọpọ̀ ìlú ìlú lórí rẹ̀. àwọn ìdúró ìtọ́ ìta ń yà àǹtẹ̀tẹ̀. ẹgbẹ́ òkùnkùn kọ̀ọ̀kan wa ojú ìwúrẹ́ mi ní ẹ̀ tó yẹ lọ sí. ohun ní ìgbẹ̀rẹ̀ pẹ̀lú tó tó pa ìtàlẹ́ ní ìgbà tó á ń báyìí. Ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wá nínú ọ̀dà bàbá ti kẹ́kọ̀ọ́. Èyí náà wọ́n yìí tọ́wọ́ lọ́wọ́ bí lọ sí. Yóò lọ ah, sí ìgbà yìí láàárọ̀. Àwọn ọ̀pá ìgbà ti ẹ̀wọ̀ àwọn ọ̀pá ìsáàmù. Bíbi tí ẹni tí èdè mùsùlùmí tó bá bá mùsùlùmí ìmáyì láàrin ìṣẹ́jú mẹ́ta ìjọ ọ̀dà àbálẹ̀ yìí. Nínú òun kẹsàn-án nípa ìsìláàmù ni wọ́n bá wọ́n ní wọ́n ní. Kò wá ní ìwọ́n ní ìṣòro Nígbà Wọ́n máa wá Níbi tí ọ̀pá níbi tí ọmọ mi wà lẹ́yìn ọ̀sọ̀rọ̀ ìsọ́nà fún ẹ̀ka àlejò ọ̀gá ọmọ rẹ̀ fúnra ní kí ẹni tó wọn fún wa kó wá àwọn àwọn ọmọ máa ń gbé ayé àníbọ̀ àmàlà ọ̀gá ọmọ rẹ̀ fúnra kí á dá àkàlù náà lè kó lè kọ́ ọmọ fún ẹ̀kọ́ ni sáà fún ká kí ìwọ̀n ti àní ní kí ìwọ̀n ti àní wà pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tó wọn kí ẹ Báwo la ìbẹ̀rẹ̀ kéèké? Káwá sì sí àwọn ọ̀gẹ̀dẹ̀. Ìgbé fúláwọ̀ ti tó bẹ̀, ìgbọ́n ti tó tó bẹ̀, ẹ̀jẹ̀ ti sí rẹ̀. Ẹ̀yìn tí káwá sì sí ìgbà àwọn ọ̀gẹ̀dẹ̀, wọ́n ti ọ̀gẹ̀dẹ̀ ti tó kọ̀ lọ́wọ́ rẹ̀ fún wa. Èdè wẹ̀ ní Gírísì Báńkì, àwọn Màtàkìláàmù. Àwọn tó bá ní Sáàmù fún ọ̀gẹ̀dẹ̀ wọ́n wà náà pẹ̀lú ìwà tó ti pé àwọn tí wọ́n mọ̀ pé àwọn òkùnkùn ìsìlámù tó wá rí tó padà ká bọ́ wọn àwọn bọ́ wọn mọ́lẹ̀ sí ibo ìpín ìdí tó ní wà ní ọ̀rọ̀ àkàdé sọ̀rọ̀ náà àwọn àlejò nígbà èyí bá mi ṣe ìgbà àjọ kọ́bí rẹ̀ tó bá bá àlejò ìgbà rẹ̀ mọ́lẹ̀ mọ́lẹ̀ sọ̀rọ̀ náà àwọn àlejò náà bá sọ̀rọ̀ lọ́wọ́ ní ìgbà àlàyé ونفع الله وإياه كما رسول الله الأمين وعلى آله وسلم أجمعين أما بعد عباد الله يقول الله سبحانه وتعالى أعطيت من تسعى إلى هذه الله وأنت تكون عليه وكيلا المصدر المعنى يمثل راسه الاسرى وتستحق بدايه حياته وان هذا امر حبي وعلينا من سبب كلام كلام الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور المحدثات وكل محدثات بدعه وكل بدعه الدلالة وكل دلالة في المنام السلام عليكم ورحمه الله. أقول الكافي فقط وعلى محمد صلى الله عليه وسلم. إن الله عليكم كيف على محمد àwọn ọmọdé àwọn ọmọdé rẹ̀ sí ìkẹ́lù lóṣù ní láti ṣe ọba aláàkẹ́lẹ́ ó dára lọ sí ọjọ́ àṣìlè èyí tó máa wọ̀dọ̀ ẹ̀rí tí ọ̀rọ̀ pàdé ìsọ̀rọ̀ láti sọ̀rọ̀ yìí nípa fún ọdún tí a lè sọ̀rọ̀ àlùkà kọ́lọ̀ ti fi ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ làwọn ará ní ìlú rẹ̀ ní dídá àti níwà kọ́lọ̀ ti fi fún ìwà oríṣi ìṣùkàn débi pé níwà dáadáa yìí ẹni tí èsì mùsùlùmí ẹni tí èsì àti ìṣẹ̀lẹ̀ tí ó lè gbọ́ ìgbà tó ẹ̀rọ arákùnrin yìí

láti fi ìṣẹ́jú níta láti fi ìṣẹ́jú níta ìfọ́ tó bá di pàtíkà ìfọ́àmù tó ń gbé wá sọ̀ káàkiri ìfọ́àmù tó ń wá sí ní lò ẹ̀sẹ̀ àwọn àwọn ọ̀sán nínú ìwé tó wá fẹ́ ẹ̀dọ̀mọ́lẹ̀ kíkò dúró ó ní ìsìláàmù ọwọ́ káàkiri ní kó ṣe ṣe ní kó ṣe ṣe àwọn káyà yá nípa àti àwọn náà wọn ni wọn ó ní wọn ní ìṣẹ̀lẹ̀ ìjọba rẹ̀ lónìí ó ní wọn bá yẹ àti ilẹ̀ máa gbọ́dọ̀ ọdún alòdì ìdíjì ní òní jẹ́ títí tó kọ̀ àti ìwà tó ti dáyé lókún nílẹ̀ láàrin ìwà tó ti gbogbo àwùjọ ń tọ̀wọ̀ láti ní ọ̀fẹ́ báyìí títẹ̀ lápọ̀ láàrin títẹ̀ láti ní òbí bẹ́ẹ̀ sì ní tí ó lè ká nípa ọ̀gá rẹ̀ ẹ̀já sí kí ni ẹ̀já ní mọ̀ bákan lè pe ọwọ́ tí ká mọ̀ pé ẹ̀sìn ọmọ wa kò sí ẹ̀rí ìjọba àtọ́lá kì í ní ìdókòwò tí wọ́n máa ń ṣe sí pẹ̀lú nígbà láti ṣe láti lò ọ̀pọ̀lọpọ̀ ìgbìn ìgbà rẹ̀ kó ẹ̀jẹ̀ pa ìjẹ́ nílẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ èyí òṣèlú àlà ní ẹ̀sìn ṣùgbọ́n tí ó lè ju ìlówó nì kò fẹ́ kó kí ìsìlámù tó bá rẹ̀ ó lè láti lówó nì bẹ́ẹ̀ sì ni ara ń dáni pé wọ́n bá lè wá yìí kọ́wọ́ ìdí kí ìsìlámù ló wá bá rẹ̀ ká tẹ̀lé ẹ̀yìn máa tí àwọn ọmọ ọdún sí ìlànà ẹ̀rẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀lẹ́mí ó ẹ̀kẹ́ bá wọn mú orí rẹ̀ ẹ̀ ní kò ní oṣù rárá. Ní nǹkan tá ìlà ẹ̀fẹ́ táwọn ọ̀rọ̀ àfún ọkọ̀ náà ti rẹ̀ tó tí wọ́n lọ́bẹ̀rẹ̀ kan ó

ibi wá pẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni jílẹ̀ àwọn àpáàdé ní sábà mú ọ. Ọ̀nà kò sáà ní kọ́lọ́mọ ẹni tó ń tó ń tẹ̀lé ìlẹ̀ ìjọlọ́wọ́. Ìmọ̀ lẹ́wà ní irú obìnrin yẹn. Tò bí ìmọ̀ arákùnrin yẹn tó fi ọ àtàwọn láti di pé àti kó kí lọ àti kí wọ́n akọ́lẹ́ sí wọ́n akọ́lẹ́ dá ìgbọ́lẹ̀ gbogbo àmùsùn ní àgbáyé. Lẹ́yìn ìgbà yẹn, kó lè fẹ́ ìgbà àárín ẹgbẹ́ wọn. Wọ́n yọ kó láàrín bíi tó láìpẹ́ ìwà lọ́pọ̀ obìnrin yìí gẹ́gẹ́ ó padà wá kọ́nà ó sọ̀rọ̀ pé òun kò máa bọ́ nínú ìlú òun náà ẹ̀wọ̀n ní nínú òun náà wọ́n ìdílé tí òbí ló wá di ẹni tó ẹ̀ wá ndị rẹ̀ kí ṣe bàtà lọ́la wá lè láti àti pọ̀ sínú àwọn

kí ló ní sẹ́kẹ́sì rẹ̀ ní ìjà àwọn ọ̀rẹ́ wa. Mo fẹ́ kí ọ̀gá rẹ̀ nínú àgbà níkẹ́ yọ́ kò tẹ̀. Tàbátọ́ wẹ́ ti lọ ọ̀gá tó kú dọ́kítà fúlẹ̀ rẹ̀ ní ìjẹ̀ wọn ti lẹ́nu àtúwà tí ọ̀gá yìí tí ọ̀gá ẹgbẹ́ ikú rẹ̀. Àbí ilé ẹ̀kọ́ ti kíkà ló dé sọ̀rọ̀ mọ́ ọ̀gá rẹ̀ sọ̀rọ̀. Ṣé ẹ̀kọ́ ti ti bẹ́ẹ̀ mọ́ kà ní? Ó nínú àgbà wá bá wá. Ìlú ìṣàkóso ní àjọ náà ni. Káwọn wà kò rí pé afẹ́ ṣe afẹ́nu afẹ́ ṣe dájúdájú náà láwọn àti kí n sáà pẹ̀lú náà wà dé. Àwọn èyí jọ́ wọn bá ń lò fọ́nà máa kọ́ lórí ìṣòro ọlọ́run. Ọ̀nà àgbà ọlọ́run náà lórí. Táwọn fọ́nà náà jọ̀rọ̀ náà wà ní. Ẹni tó dájú àti ìjọba fún mi sọ̀rọ̀ wà wà lọ́sẹ̀ Àwọn ọmọ náà ló lọ́wọ́ náà kàmá sí ìyá àkókò àná. Ó kọ́ àmì ìdílé rẹ̀ lórí ọlọ́pàá àti ìyá àti ìlú ọ̀gá ọ̀làdọ̀ ọlọ́pàá ọ̀gbọ̀n. Ẹgbẹ́ ọ̀sán kan náà nínú òṣèlú ìjọba ìgbà lẹ́yìn ìgbà wọn láti àlè wọn lẹ́yìn àwọn ọlọ́pọ̀ ìgbà ti láyé wọlé ìgbà lẹ́yìn ọlọ́run bí ìlànà ìgbà òkú ọ̀nà ṣùgbọ́n àwọn ọmọ bá ti wọn wọlé ìgbà lẹ́yìn ọlọ́run bá láti náà ti náà lẹ́kùn èyí ní ìjọba tó ṣe ìgbà wáyé àti ẹ̀fẹ̀ yìí yóò ti wáyé ní ọjọ́ àtàlùbá èyí ní ọjọ́ mẹ́fà yóò wáyé ní àjọ ìgbìmọ̀ mọ́tàlá ti ṣe ẹ̀yẹ́ ìgbìmọ̀ èyí ti wọlé kọ́ ẹni tí èyí wọn àwọn ọgbọ́n ọlọ́run bá àwọn ìṣẹ́ká máa ń gbọ́ ọlọ́run tí máa ń lápá báyìí ìtàwí ìjọ ààrẹ ṣùgbọ́n wọ́n pọ̀ ayé ìdáná ní ọ̀nàgbára ọ ìṣẹ́ ìdáná yìí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní gbogbo ọ̀pọ̀ sáré ìwọ̀n àwọn ọ̀làǹkà ọ̀lọ́gbà òwúrọ̀ على ربنا لا تجعلنا لنا غاية إلا لسانا من إنك أنت الوهاب وصلى الله وسلم على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك